nìkan ò gbọ́dọ̀ dé. ìfẹ́ mi ni omi mi nìkan ò gbọ́dọ̀ mi rárá. ayé mi ni nìkan ò gbọ́dọ̀ ṣe. ìfẹ́ mi ni omi mi nìkan ò gbọ́dọ̀ mi rárá. òdodo ẹyẹ òun ni bílọ́wà mi ò wá òun ni jígí jígí ayé mi ò. dùn bí oyin o wa. Ìbẹ̀rẹ̀bẹ̀ wọ́n ló máa ń dùn bí oyin bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni o o. Àdúrà táwa ń tọrọ ni o ìpè ká bára wa kalẹ̀ ó gbọ́ tèmi kémi gbọ́ tìẹ èṣù onílé àwa ooo èèyàn onílé àwa òdòdó mi ìyẹn ni màá ṣe lọ́jọ́ ààyè gbogbo wa àlọ́ba I will love you forever olómi a dákun gbọ́ tèmi o ilé gbọ́ tìyẹ o ayé mi ni nǹkan ò gbọ́dọ̀ ṣe ìfẹ́ mi ni omi mi nǹkan ò gbọ́dọ̀ mi rárá ayé mi ni nǹkan ò gbọ́dọ̀ ṣe ìfẹ́ mi ni omi mi nǹkan ò gbọ́dọ̀ mi rárá. bọ̀lẹ̀. Ah. màá bí ìkẹfúnra mi. agbèwò. kò lè ṣe lè torí mi àwọn ọ̀dọ́jọ́ mi. hello. hello. kí ló dé tó gbé kọ́ mi láti ọjọ́ yìí eh, mo fẹ́ rí ẹ náà ó wù mí ká ríra. ẹ bá mi send address. ẹ eh, kí ló wí kí n send address yẹn ah o ṣe o ṣe màá send address ẹ̀ ń sìn láìpẹ́ ṣùgbọ́n o ṣe gan-an mo dúpẹ́ lọ́wọ́. omi ò lọ bí kankan o torí pé o ti gbé kọ́ yẹn ló ṣe jẹ́ kí n reply mi lọ anywhere mo lọ Àyìndé mo lọ. bọ̀dọ̀ má ṣe báyìí fún mi jọ torí Ọlọ́run wọn yóò stan mi fúnra mi náà yé mi mi ló yẹ kó máa dùn ọ̀dọ̀ má ṣe báyìí ọ̀dọ̀ àjọ mo lọ. dùn bí oyin o ìbẹ̀rẹ̀bẹ̀ wọn ló máa ń dùn bí oyin bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ooo sóhun tó àdúrà táwa ń tọrọ ni ó wípé ká bára wa kalẹ̀ ó gbọ́ tèmi kémi gbọ́ tìyẹ́ èṣù onílé àwa. àti débi ọ̀rọ̀ dínà ṣàánú mi. I love you. ìbẹ̀rẹ̀bẹ̀ wọ́n ló máa ń dùn bí oyin bẹ́ẹ̀ ni ooo. táwa ń tọrọ ni ó. ìgbé kábàrà kalẹ̀. ó dẹ bá mi sọ̀rọ̀ náà pátápátá tí ìjọ dé tí mo ti gbé ẹ dé mò ń bá ẹ sọ̀rọ̀ ó kàn tiẹ̀ fún mi lésì ó sàn kankan ó sunkún sunkún sunkún mo bẹ̀ ẹ́ náà ó tún ti torí ẹ sọ̀rọ̀ oúnjẹ ni ò jẹ́ ṣó ní nǹkan. bóyá kí n lọ mọ ọ̀bẹ kí n gúnra mi àbí kí n kàn tọ kí n lọ gbé mọ́tò kí n lọ wára mi pa mò ń bẹ̀ ni nàún wọ́n ti ẹ̀ bá mi sọ nǹkan kan sọ yóò sọ̀rọ̀ kí ni bọ̀bọ́ yẹn ṣe fún ẹ ṣówó ọ̀tẹ̀ ni kí ló. àìdè ó fẹ́ kí n sọ̀rọ̀ á sọ̀rọ̀ àyíndé. all in the name of pé Omo. Oh, ah! ó wá gbé mi lọ́ba yìí stranger I'm ẹni tó fa sìgá ẹni tó mu ọtí tí mi ò mọbi tó I don't even know his lineage me my origin lineage ẹ̀ àmọ́ ah, bóyá ó ní wárápá ni wọ́n nídìílé wọn àbọ̀tẹ̀ ti ní history wèrè rí níran wọn. Àyìndé mo kábàámọ̀ ọdún tí mo mọ̀ ẹ́. Oh. tadili àyíkálú. ṣebí kádàrá ni o. tadili àyíkákọ́lé. What you guys? They really impressed me. torí èmi ò fọkàn sí contract yẹn mọ́ ìgbà tí manager company yẹn ti ń ṣe bó ṣe wù mo ti gbójú kúrò ń bẹ pé no no no no ọwọ́ ọ̀tẹ̀ àmì ìmọ̀pẹ́ yẹn ṣe ń fúnni follow up àánú ah, ẹ̀ try <laughs> ẹ̀ kú ṣe. Um, àti pé àwa kọ́ la win contract yìí o ọlọ́run ni oh. ọlọ́run ni. ìmọ̀ pé bí tó ń sọ̀rọ̀ lẹ́nu yẹn ọlọ́run nílò tọ́bọ̀ ṣe mọ̀ pé tẹ́yìn ò bá fún ní follow up mọ́ bí mi ṣe sọ pé mi fọkàn sí mọ́ yẹn ṣe mọ̀ pé ó ṣeéṣe kó má jẹ́ pàwọn náà máa fún ẹ̀hẹ̀ so ẹ̀yin fúnra yín náà lẹ ṣiṣẹ́ lẹ́ fún nǹkan tẹ́ ṣe yẹn mo máa surprise yín. surprise. <laughs> sir ẹ mọ̀ pé surprise yẹn gangan ẹ̀ máa ń like. Mm. bẹ́ẹ̀ ti rí. <laughs> ó jẹ́ kókó sir ṣùgbọ́n ẹ wọ̀ kó ṣe pé torí pé mo sọ pé màá surprise yín náà kí n sọ pé mo fẹ́ ṣe é sí mi ṣáà ní pé pé mo fẹ́ surprise ẹ má wọrí wọ ẹ má fọkàn sí tí mo fẹ́ ṣe but mo máa surprise yín Suzanne. padà sẹ́nu ṣe Suzanne, ẹ ṣe gan ni sá. ẹ <laughs> eh, Susan. sá. Eh, ah. bọ Susan ni mo pè kó ṣe wọ. wọ́n ní kẹ́yìn máa lọ sọ́fẹ́sì. wọ́n lè máa lọ <laughs> orí ọ̀fẹ́ ọlọ́run ni òkò à. kádìlì ayé kábímọ o lọ́wọ́ ọlọ́run ló. ẹ jẹ́ tán jẹ́. pírọ́sẹ̀sà pírọ́sẹ̀sà. ṣé gẹ̀ẹ́tì tó kọ̀ọ̀kan kọ̀ síbẹ̀ ẹ̀ wọ́n bá mi. ẹ rọra ma. Call my mommy. Are you are you are you okay? Ah, ah baby, mommy, mommy, pe mommy. Yeah. Hey. Ṣé mo ṣe máa ń sọ wọ́n ni? Ṣé máa tó sẹ́yìn lẹ́yọ̀ kọ̀ọ̀kan? Lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Abẹ́kùn. Ẹ jẹ́ kí n gbé wọn lẹ́ẹ̀kan náà. Ṣé o wà ókè? Ṣé fẹ́ bá mi gbé? Jẹ́ tó ti jẹ́ tó ayé màá. Baby, call my mommy. Ah. Bó ṣe máa ń sọ wọ́n nìyẹn o ẹ ṣí ọ̀gá mi mọ́ o bébí ẹ̀rọ ẹ̀rọ àmàlà jókòó tí mo ní kò gbé bó ní gbé bẹ́ẹ̀ tilẹ̀ kọ kí ló ṣe ẹ́. fún nọ́mbà yín dà sẹ́ẹ̀tì yín dà yẹ kí n bá pe mọ́mí lẹ́kọ̀ọ́ náà ọ̀gá sẹ́ẹ̀tì yín dà. ọmọ sí gẹ̀jọ gbọ́dọ̀ mi rárá. ayé mi ni ikọ̀ ò gbọ́dọ̀ ṣe. ìfẹ́ mi ni omi ni ikọ̀ ò gbọ́dọ̀ mi rárá. ògèdè ayé òun ni Bàmí nígbà òjò, ilé gbà ẹ́ nígbà ẹ̀rùn rántí ìgbà tí ìyàwó mi fẹ́ bí wọn. mo ṣe ń kẹlẹ wọn kẹlẹ bẹ́ẹ̀ ni wọ́n mú tẹ́tì wá kí n pe mọ́mì mi bá sọ mọ́mì ọ oh, madam ti wà lẹ́sẹ̀ kan ayé o ó ti wà lẹ́sẹ̀ kan ayé o ó ti wà lẹ́sẹ̀ kan ayé o ó ti fẹ́ bímọ ọlọ́run àti ẹ̀fọn bíbí ìjìnlá lọ́rọ̀ ọlọ́run ọlọ́run ẹ lọ dé ọlọ́run kádùn kádùn ọmọlẹ́lá bí a ní òkè sílẹ̀ ìbálẹ̀ kí olóyè burúkú wọ̀ bí ọdún wèrè yẹn madamu madamu fẹ́ bímọ ìwọ ń gbọ́ wọ́n yẹ kó gbóná fún un pẹ̀lú oúnjẹ nìyẹn mo láìpẹ́. ayédè ṣùgbọ́n orílẹ̀ ayé lónìí ìyàwó ẹ̀ padà kó padà là ẹ́ mọ́lẹ̀ náà ni àgbà tó fọwọ́ bá sweet. ọ <laughs> ah, bàbá ọkọ mi ọ̀rọ̀ yẹn pọ̀ gan-an. Ah. kò pọ̀ mo mọ ibi tó ń sọ̀rọ̀ lọ o fẹ́ sọ pé o mọ̀rọ̀ sọ àbí ọ̀rọ̀ yẹn pọ̀ ní obìnrin ò ń ṣọmọ tọ́ba ní ká máa fọ̀rọ̀ ṣe wọ́n pé a lè fàṣúlẹ̀ lé nìkan má kúrò lórí ẹ̀ nínú jẹ́ kí n béèrè kankan lọ́wọ́ ẹ̀ jọ tó ṣe jẹ́ obìnrin yìí tán bá bí ẹ lóbìnrin ṣáwa máa máa sọ pé a máa máa bìnrin fẹ́ tá a máa rí nǹkan tá a máa rí nǹkan ṣe. Mm, that's true. ẹ wo gbogbo ìjẹsìn tẹ̀sán sọ́dún èmi bí mo ṣùgbọ́n báyìí àpadàbọ̀ àbíjà mi báyìí ọkùnrin méjì máa fún back to back ìwọ wà wò. ṣẹ́rí àtọkùnrin àti obìnrin kò sí ètò kì í ṣọmọ nínú wọn káṣá ti máa bẹ ọlọ́run báyìí kó fún wa lọ́mọ alálùbáríkà. ẹ jẹ́ ká dúpẹ́ fún ọlọ́run pé agbóhùn ìyàgbóhùn ọmọ èyí tó ṣe kókó gangan ni wípé báwo la ṣe fẹ́ ṣe kò mọ̀ ó ìkómọ yẹn gọgọgọgọ ó ṣe kókó torí èmi fẹ́ jó ó ti pẹ́ tí mo ti fẹsẹ̀ rájọ́ gbẹ̀yìn. ẹ jọ ẹ má bínú ìkómọ ọmọ mi lẹ ń sọ pọ ẹ mọ̀ pé mo máa ṣèkómọ náà first born mi là ń sọ̀rọ̀ pé gbàgbé pójó obìnrin mo máa ṣèkómọ ayé máa gbọ́ ọ̀ràn máa mọ̀ mo máa jọ yín lójú hmm, ẹ dẹ̀ má rò bóyá mo máa wò pé bóyá mo fẹ́ fà àwọn ọ̀rẹ́ kan sídìí ọtí ìfẹ́ nìkan sídìí oúnjẹ no no no no no mo ti gba gbogbo àwọn alásè gidi àjìnà àwọn fẹ́ẹ́ pàtàkì tó jẹ́ pé ìdíwọ́n kálukú máa wà nídìí ọtí ìdí oúnjẹ kẹ́yìn kan wà ń bẹ̀ kan máa mú kẹ́ máa jẹ́ ni then surprise kan wà tó fẹ́ ṣe fún yín ṣé rẹ́ni tó fẹ́ kọrin kò sẹ́ni tó máa mọ̀ olórin tó lórúkọ ní country tàwa yìí ni o. ẹ eh, ok tó bá ní sọ ní tó máa kọrin ó yá ẹ fi mí sí di ọtí oh. eh, ẹ ẹ kì wá ń di ọtí. Hmm. bíbí mi ó ah, ah, ah. bá bò lọ ni. mi ní sọ fún ẹ kẹlọ pé màmá mi wá. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ wọ́n lọ ṣe ó wà nulẹ̀ mọ́mí nǹkan kí ló ṣẹlẹ̀. ẹ dúró ẹ dúró guys are you pondering and pondering ṣé ẹ ọmọ tó wọlé nsìn yẹn. ọmọ olókojá. ọmọ o. àbúrò ìyàwó ẹ of course. àbúrò ìyàwó mi ló ń wò ló ń pẹnu la náà ṣó mọ̀ pé o ti fojú bá aṣọ lára ọmọ yẹn ìwò lọmọ yẹn rìn lọ nílé ṣó mọ̀. ọ̀rẹ́ ó yẹ kó ti mọ̀ pé àjọ wa ni. kò má ṣe bẹ́ẹ̀ o. ó ti ń tẹ ọ̀rẹ́ dìgbò tí wọ́n ti ṣe. ọkọ mi ẹ̀ lámòdì gbogbo obìnrin sì gbogbo ìjò jíjẹ ni ẹ. Hmm. ó máa yẹ kó ṣe ìjì. ìpè ká bára wa kalẹ̀ ó gbọ́ tèmi kémi gbọ́ tìyẹ́ o èṣù onílé àwa o èèyàn onílé àwa òdòdó mi ìyẹn ni máa ṣe. ṣe wà lẹ́yìn. ṣé ti lògùn yín lálẹ́? mi ti lọ. lóye. tọ́tọ̀ mo ti bá gbé ọlọ́run wọ́n ti bá ti ṣe tán sí wa lọ. Mm. mo kí bóyá máa ń ṣe gbogbo ìgbà nìyẹn débi jọ jọ wa consistent pẹ̀lú kùn yìí sódà ìyanu á lè ṣẹlẹ̀ ní ayé wa please ìfẹ́ mi ni òbí kò gbọ́dọ̀ mi rárá. òdodo ẹyẹ òun ni bílọ́wà mi ò òun ni jígí jígí ayé mi ò gbà mí nígbà òjò ilé gbà ẹ́ nígbà ẹ̀rùn o òdodo mi o gbà mí nígbà òjò ilé gbà ẹ́ nígbà ẹ̀rùn o. nínú ooru tó máa bá mi lọ. ṣọ́ra tó pa fún mi. ṣebí ìdí ti lọ́wọ́ táyà náà ọ̀rẹ́. mo mọ̀ pé òun ni nà òun ní fúnra mi náà rí mo yìí ka mẹ́sẹ̀ tí mo pa lórí fóònù ẹ̀ tó sẹ́mi tó sọ̀rọ̀ burúkú sí lánàá. ọ̀rẹ́ màá bá nọ́mbẹ̀ lọ́la pé pẹpẹpẹpẹ tán fún ìlà kó bá sọ̀rọ̀ náà ó lè jẹ́ kó fẹ́ rí ẹ ló fẹ́ kó wá rọrùn sóò kó dé lọ́rọ̀ àyìndé má gbé yẹn wá rárá rárá rárá kẹ́mi gbé kọ́lẹ̀ kí n tún lọ rí. òdòdó ẹyẹ òun ni pílọ́wà mi ò wá òun ni jígí jígí ayé mi ò rèé. Nova Cinema. Actually, nítorí ọ̀gá ni mo ṣe wá rí yín. Ah, ah, kò sí nǹkan kan tó ṣe wọ́n o. Ah, ẹ má kọkàn yẹn sókè, kò sí nǹkan kan tó ṣe wọ́n. Um, ó kàn ní àwọn nǹkan tí mo ti notice lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. In fact, ó ti tó bí oṣù kan sẹ́yìn, mi kàn fẹ́ disturb yín. Mo notice pé ọ̀gá ò wọ́n ń ṣe bọ́n ṣe máa ń ṣe tẹ́lẹ̀ ẹ mọ bóyá máa ń ṣe tẹ́lẹ̀ ọ̀gá wà jovial wọ́n wà friendly wọ́n wà bubbly and you know always with positive vibes but all of a sudden wọ́n kàn bẹ̀rẹ̀ sí ní slow down wọn ń báyọ̀ ṣeré mọ́ wọ́n kàn máa wà lọ́fíìsì wọn àwọn nìkan wọ́n máa tilẹ̀kùn mọ́rí wọn ò ní attend to any of us èmi tó tiẹ̀ jẹ́ pé bóyá wọ́n súnmọ́ díẹ̀ gan wọn ò bá mi sọ̀rọ̀ ah, mo wá bi wọ́n pé ọ̀gá kí ló ṣẹlẹ̀ mo notice pé ti change iṣẹ́ ò lọ bó ṣe yẹ kó lọ mo ní kò sí nǹkan kan èmi bá wọn pé bí àwọn ti bá yín sọ̀rọ̀ mà because ó tiẹ̀ lọ́jọ́ kan eléyìí tó dẹ́rù bà mí tí mo fi ní kí n wá sílé ń sìn ni pé mo fún wọn ní document pé kan sign wọn sign dáadáa ọ̀gá ò sign dáadáa. wọ́n bá lè wá ṣàyìndẹ́. Well, they were explanatory enough, even in office. So I'm not, I'm not, I don't know what's going on. Mo ṣe ní kí n wá bá yín mà bóyá wọ́n ti explain fún yín àbí bóyá yín náà ti notice gbogbo àwọn ìwà yín. Àyìndé ò bá mi sọ nǹkan kan. Susan ó ṣe gan ni mo appreciate má worry máa bá sọ wàá dẹ̀ rí changes ó ṣe gan ni. bóyá mo drink ẹ náà àbí ẹni ò jẹ́ kó. Ah, tí ọ̀gá ọba ṣe dáadáa iṣẹ́ ò lè lọ dáadáa owó tèmi náà ò ní wọlé dáadáa so ó yẹ yín. èèyàn nílé ara. ọkọ mi ìfẹ́ mi ayọ̀ mi adé orí mi àwọn àgbà máa ń bọ̀ wọ́n ní ṣẹ́rànṣẹ́ràn ó lẹ́ni tó ń ṣe fún Àyìndé mo notice pé lẹ́nujọ́ mẹ́ta yìí ọkàn ń dádì ó kì í bá mi sọ̀rọ̀ mọ́ even àwọn staff ẹ̀ níbi iṣẹ́ wọ́n ń complain pé mood ẹ̀ ó ń affect iṣẹ́ ọkọ mi bá mi sọ̀rọ̀ I am your wife and when I said I do I meant it nǹkan kí nǹkan tó bá ń bọ́dà ẹ̀ Àyìndé bá mi sọ̀rọ̀. jẹ́ n béèrè kíní kan lọ́wọ́ ẹ̀ first born wa àti tọmọ ọdún mélòó sí. three years. three years kò tí tó kó gbàgbọ́rọ̀ omi kan lẹ̀ ó mọ̀ wípé ó ti tó kó gbàgbọ́rọ̀. dẹ̀ mọ ọ̀nà tó mọ̀ pé òkè ọ̀nà báyìí làbúrò yẹn máa gbà wáyé wọn ò mọ̀ọ́mọ̀ fẹ́ ṣe fẹ́ fi mí ṣẹ̀sìn ní òkè òfẹ́ káwọn èèyàn kọ́ mọ̀ pé òkè àtọ́ ẹ̀ ò lè dánmọ́ o mm-hmm. báwo lè ṣe náà mo mọ nǹkan tó fẹ́ ọ̀pọ̀ lè pọ́jọ́ méjì sí i á jáde láyé fún ẹ. lọ́wọ́ òní jẹ́ àyíndé sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. lọ́wọ́ lẹ sọ pé lọ́wọ́ òní jẹ́ ṣọ́ra àwọn àgbà gbọ́n wọ́n ní ẹ̀yìn àgbà rèé ó sàn jọjọ àgbà rèé lọ tí n bá ṣá ti kú tán wàá ṣá lọ lọ́kàn mi wàá bímọ mi àbí no problem. má sọ mí di opó ọ̀sán gan. Ó ní kú mo mọ nǹkan tó fẹ́ Àyìndé kí n tún padà lọ bá kí n tún lọ ṣe lẹ́ẹ̀kan sí máa ṣe. ìfẹ́ mi ni omi mi kan ò gbọ́dọ̀ mi rárá nǹkan ò gbọ́dọ̀ ṣe. kíkẹ́ kí ló máa ń ṣe kí ló máa ń ṣe tó máa ń ṣe báyìí wọn náà mọ̀ pé tó bá ti ṣorí fún mi bá mi ò ń balẹ̀ tí bá ti wà pẹ̀lú ẹ̀ bá another planet ló máa ń gbé mi wọ̀ lọ. problem tí kò máa ń ní pẹ̀lú ẹ̀ ni pé o máa ń ṣe mi each time tí bá ti pè é báyìí ò ní gbé call you always pick my call at your own convenient time. lọ mo expect ẹ pé kò ti understand láti jọ ọjọ́ ẹ ó ṣàmọ̀ pé married woman ni mí kò dẹ̀ máa wọ most times ó máa ń pè é ọkọ mi máa ń wà lẹ́gbẹ̀ẹ́ mi ó tún jẹ́ ń tú ara ẹ̀ gbóná gan ó jowú so má bínú. ó tún wá díjọ́ wò báyìí. ìwọ ṣáà ti pè mí. Ah! kí ni. mo ti mọ̀ mo mọ̀ kó máa gbéra nígbà tí mo ti ń lágùn lódì lódì báyìí ẹlẹ́kẹ̀rú ìtìgbéra o ẹlẹ́kẹ̀rú gbé. omi ò raṣọ kankan mọ́jà rè é mélòó lèèyàn fẹ́ wọ̀ tán gbogbo ọdún ló ti tún faṣọ ẹbí. ní má yọ mí lẹ́nu mi ò raṣọ ẹbí kankan gbogbo mi ò rà Oh ó dáa mo ti gbọ́ jẹ́ ẹ lọ́rùú márùn tán máa gẹ́ back sí mo ra aṣọ. Ah, ẹ̀yin ṣì wá tv yìí it's late o ẹ jẹ́ lọ wá bí kan sùn sí. that is bad. What you mí ìṣẹ́ látàárọ̀ ni. Welcome, <laughs> darling. Mm, how are you doing? I'm How are you? Your day. Come on, this is, my promise. And day? where is mommy's own? Oh, ice cream, my bad, my But, but tí on ń so ò me go mi ice cream náà. must I tell you. <laughs> okay okay i'm sorry ṣé ice cream ti ọwọ́ wọn gangan ló fẹ́ ni àbí tara dé. nọtì nọtì hmm? ìyẹn kankan. <laughs> are you sure. <laughs> okay jẹ́ kí n jẹ́ kó sọ tán bá ti sùn sí i èmi is that okay. yeah, yeah guys yeah. Good kí ló ṣẹlẹ̀ tí ẹ̀ kan lè dókè mi ṣe tọ̀nà kó mọ́ òun fún sí mọ́mọ́. òdòdó ẹyẹ òun ni bíláwà mi ò òun ni gígí gígí ayé mi ò. ìbẹ̀rẹ̀fẹ̀ wọn ló máa dùn bí oyin ò ìbẹ̀rẹ̀fẹ̀ wọn ló máa dùn bí oyin bẹ́ẹ̀ni Grandma. Grandma. Oh, ó ga jù august visitor la rí lẹ́yìn. àti september visitor. ẹ̀ka ọ̀ máa jọ ṣe ó jà lórí ilẹ̀ ẹ̀kọ́ ṣáláfíà rẹ̀ dáàdi yìí ń kọ́. Ah. Ah! ọmọ grandma. How you guys doing? Fine. Eh. Mọ́mí ọlọ́run ti ẹ̀yọ́ yín mo ṣẹ̀ dáná tán gẹ́lẹ́lẹ́dẹ́ yẹn. Ó ah, ah. bá máa ṣẹ̀ṣẹ̀ dáná tán fẹ̀kàn tẹ́lẹ̀ mo ti dáná tán àbó tí dáná tán wàá padà sí kitchen <laughs> torí yóò tí lọ lálẹ́ bẹ́ẹ̀ ni àbí. tí ẹ tẹ wá bá wa ṣeré gan ni. bẹ́ẹ̀ ni èmi àtọmọ mi ní àjọsọ̀rọ̀ àbóyá ló mọ̀ pọ́n tí ẹ pè mí lórí fóònù. rìlì ẹ so torí wọn ni mo ṣe wá so mu wá lo weekend ni. <laughs> ẹ kò sí wàhálà. ṣebí ọ̀rọ̀ tá sọ ti lórí fóònù ìyá let's go to my room. ẹ̀kan jẹ́ kórè àwa tá a ní grandma wù. wọ̀rẹ́fà ó yá let's go to my room so tó bá ti ṣe oúnjẹ àbí tọ́jú wá sí. àwọn ló máa dáná fún yín àwọn ló máa tẹ̀ ẹ́. sorry mo fẹ́ kẹ́ bá mi confirm room five oh one yeah ọ̀gá mi ló wà bẹ́ẹ̀ ṣé wọ́n wà òkè ṣé wà ní room oh bá uh, okay so wọ́n ń ṣe fàájì ń bá for oh sorry don't worry máa pè wọ́n fún ẹ ṣe gan ni. understand o fẹ́ o fẹ́ wá síbi láti wá ṣe kí n ní iṣẹ́ níbí ni <laughs> ẹ àrògùn lọ́wọ́ bọ̀wọ́ ẹ máa gbà mí kẹ́ sorry sorry is that. pé mo disturb yín ṣé wọn pé yín náà lè sọ pé tán bá ti confirm ẹ wípé kí wọ́n fi wọ̀nyí kó tó di pé a lọ lọ́la so wọ́n ti assign contract yẹn fún wa yes oh it has been approved. oh my god that's true so torí ẹ̀ gangan ló ṣe tí ì sùn. bẹ́ẹ̀ ni mo ti oh. try láti pè yín gan sa. <laughs> i'm so sorry má bínú pé mo fi tèmi disturb ẹ i'm sorry Sorry, point mo ní gangan pẹ̀lú iṣẹ́ ìwọ̀n ìrò tí mo ní ni pé wọ́n sọ pé wọ́n fẹ́ ṣe fifty fifty pẹ̀lú wa a dẹ̀ sọ fifty fifty àwọn náà tún wá ṣe fifty fifty so at the end of the day wọ́n náà tún wá ṣiṣẹ́ fifty fifty right mo ní nìyẹn so owó yẹn jẹ́ kó lè má dàbí pé so téèyàn bá ṣiṣẹ́ èèyàn láti make owó susan sori mo ní problem pẹ̀lú nǹkan tó ṣe. problem problem. kan kan sọ síbi sori sori sori ìgbàdàn sọ fifty fifty yìí nù sún síbi jẹ́ ká jọ Suzanne ìgbàdàn sọ fifty fifty Susan, iṣẹ́ ni mo ní kó kí ni mo ṣe Suzanne kí ló kí ló wá fi ṣẹ́ hàn mí. ẹyin lẹ́ni kí n fi iṣẹ́ ìwọ̀n. Oh, so ìgbà tí mò ń sọ̀rọ̀ sí ìgbà tí mò ń sọ kí n sọ ẹ mọ̀ ṣé ta bá wá jí làárọ̀ là ń sìn ṣá tó máa padà sórí iṣẹ́ tá ń ṣe lóru tá à ṣe mọ́ no no because àwọn nǹkan wà torí àwọn sọ pé ọmọ kan mistake àwọn nǹkan kan wà tó jẹ́ pé o ṣe tí mi dá àwọn nǹkan tí mi wà láì ni mo fẹ́ fi hàn pé sórí Suzanne. gbọ́dún kọ́pọ̀ kó bẹ́ẹ̀. ò bá sí láyé mọ́. ìgbà tábà yóò ta ò sí láyé mọ́. jẹ́ tọ́. jẹ́ tọ́. princess ma. kí ni gbogbo lè sí ibo ló tún bà lọ. mo bá mi ṣí gẹ̀ẹ́tì jàre. bóyá ṣe kíákíá tí a ojú ń kàn eh, mí. kí ni. kí n tiẹ̀ tó gbàgbé ká má fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ ṣe rí ọ̀rọ̀ yìí lóòótọ́ ọ̀gá ló yẹ kí n sọ fún àmọ́ ẹ máa mọ bẹ́ẹ̀ ṣe máa bá mi gbé kalẹ̀ fún ọ̀gá nítorí pé kí ni omi ẹ̀kọ́. wo jẹ́ tán nǹkan tó bá fẹ́ sọ sọ ìdílà kó dúró kí n dé kó wá sọ fún mi ọ̀ kó sọ nǹkan tó ní sọ ní ṣókí ojú ń kọ́ mi ju gbogbo ẹjọ́ wẹ́wẹ́ tó fẹ́ máa bá mi ròyìn lọ. wàhálà náà ni mò ń bá kà ṣe rí nǹkan tí mo fẹ́ sọ fún yín ni pé nítorí ọ̀rọ̀ àwọn one million boys àbí one thousand boys tán wà ní ìtànsìn àdà fún yín mà ṣe é mọ̀ pé bí mo ṣe wà níbàyí mi ì ládàá mi ì dẹ̀ níbọn mo wá pe bàbá mi ní ìlú bí nítorí pé kíni àwọn olórí aláàgbà nílùú bí bí mo ṣe wá pè wọ́n mo wá ní pé mo fẹ́ wálé o kán bá mi ṣe ògúnlẹ̀ wọ́n wá pè mí pé àwọn ti bá ń ṣe lẹ̀ madam ogun tá a dẹ̀ ń wí tí n bá fi lè fi sínú ilé yìí ẹni olè tó bá wá bíbá yìí kí n má sí lẹ́nu géètì fọdún kan wọn máa gbálẹ̀ sí tí màá fi dé ni. wo jẹ́ ká wo èmi ráyè gbogbo ọ̀rọ̀ rárá rárá tó ń bá mi kí ló kàn mí pẹ̀lú one million ọ̀ bá ten million get sílẹ̀kùn fún mi. ọ̀rẹ́ mi là ń sọ màdámù ọ̀rẹ́ mi là ń sọ ogun ogun tí wọ́n máa fi dé báyìí ogun rèé tẹ bá ń gbé mi lọ́mọ yìí ní màá ṣoògùn. my friend ṣílẹ̀kùn fún mi mi jẹ́ mi right ṣílẹ̀kùn mi ìfẹ́. ẹ tọrọ mi lo ẹ tọrọ mi lo. bọ̀rọ̀ mi ni kọ́kọ́ gbogbo ẹjọ́ mi dé ṣílẹ̀kùn fún mi jàre nọ́ọ̀sẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ mo tẹ̀lú bọ̀rọ̀ my friend ṣílẹ̀kùn. ara kọ́tà máa ń sọ ni òtítọ́ korò ẹ̀yìn abẹ́ ló wà nǹkan tá a máa ń sọ nìyẹn wọn wọn wọn fẹ́ máa lísìn sí mi rárá ọ̀rọ̀ mi báyìí mi mọ bí o ṣe kí máa bí o ṣe kí máa ń jọ wọn lójú. ẹ ṣọ́ńtọ̀ jàre ṣọ́ńtọ̀ máa ń jọ sọ́dọ̀ ṣọ́ńtọ̀ lọ́kì jàre ẹ sọ́dọ̀ kí ló ń ṣe é sí mo láìka ajá ẹ èmi àti ẹ àjọmọwọ́ ra àbàdì tí n bá ti ń sọ̀rọ̀ bá máa fún mi kọ́ńtínítì ọ̀rọ̀ ni ṣe ẹni bẹ́ẹ̀ ẹni bẹ́ẹ̀ ni. kí ló fẹ́ sọ tó le tó báyìí jọ ta ni nǹkan ṣe onídòwò ni kò yé mi náà náà. nǹkan ṣe anybody um, mo ní kí n sọ fún yín nísìnyí um, mo ti fẹ́ra kù mo ti fẹ́ra kù. o ti lóyún bọ̀ kò sí nǹkan tó lè ń bì yẹn náà o ah, ti lóyún ló wá ń fọwọ́ rárá torí kò fẹ́ sọ fún mi ṣé o fẹ́ ṣiṣẹ́ mọ́ ń sìn ni àbí o ti fẹ́ wedding wa ní ìdòwò àbí kí ló dé tó ṣe ń sọ fèmí mi mọ́. ọ̀gá mo ti lọ ní oyún. ẹ o ti sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà same thing náà. fún yín sà. o lóyún fún ọ. ọ̀gá yìí mo lóyún fún. ẹ̀yin mo lóyún fún sáà adili ayé kalu. bẹ́ẹ̀ doctor how come nǹkan tẹ̀ ń sọ òye mi. ṣé ẹ rí mr ayinde tẹ bá study result tó wà lọ́wọ́ yín pẹ̀lú eléyìí tẹ̀sẹ̀ ṣe fún mi ẹ máa rí pé ìyàtọ̀ wà ń bẹ nǹkan táwa doctor tá máa ń sọ fáwọn patients nìyẹn tá a bá prescribe oògùn fún yín ẹ make sure pé ẹ lò ó lóòrèkóòrè ẹ lè rí ṣe thank god you are hundred percent okay now once again congratulations. èdìdí ni o ẹ má tu o. èdìdí ni o ọ̀rọ̀ ọlọ́run ọba ni. Korede, can't you even take excuse from your other sister? Oni, ah, Ọ̀ní ẹ̀ tí ẹ̀ dágbére. Anyway, kí ni ká ṣe fún yín? Àyìndé. Àyìndé. Mom, what's wrong with Dad? It's not like this. Nothing is wrong with Daddy. He's just stressed at the office. Don't worry, he'll be fine. Hmm? Bàlàjí ò bá sí nílé ọmọ níjogún ẹbú, ọlọ́run mi ò wá. Tọ́mọ alálùbáríkà fún mi ò wá. Hello, eh. that's sweet. Ò bá rò kó tó ṣe. Kí ni gbogbo wọ́n bí ṣe for crying out loud? tọ́wọ́ kí gbogbo òṣì tó bá fi mi ṣe ń bíbá yìí ni mi ò ní wá waste time ara mi sí bíbá yìí náà má tẹ má wọrí má wọrí ìwó mo ti kúrò ń bíbá mo ti log out o lè bá mi bíbá mọ́ mo ti lọ. ènìyàn ẹlẹ́nu ara wọ́n bu wáyà ènìyàn. àwọn ọlọ́mọ aládé gún wọ́n á tún sọ pé kò tún kú wọ́n. ọmọ mi kọ̀sìkọ̀ tó fẹ́ máa mú yóò yé mi kò sọ tí ah náà mo ṣe ni kò ṣe díẹ̀díẹ̀ just want something cold. Mm, ó ti tó ó ti tó o torí ọmọ mi. àìwọ́ mọ̀ jàre èwo ni ó ti tó. Ah, o lè má ṣe ọmọ mi náà kò ṣọ. ẹ ń tiẹ̀ mi lè tọ́ nà ṣàánú mi. Okay. Mm. Yeah. Take my shot. Baby, how far? ọ̀rọ̀ ká jọ ń oh nǹkan tá a ṣe nǹkan tá à ń sọ yìí ta mo kàn ń try láti sọ ọ̀tá àwọn kankan wà ṣé ìwọ mo ti bá agent kan sọ̀rọ̀ mm, so ó dẹ̀ ti ní òun máa get ilé kan láwọn ilé kan wà lẹ́kọ̀ọ́ bọ̀ èmi mi ti ráyè lọ wò ó because mo ní kó jẹ́ kó jẹ́ kó jẹ́ bí tó máa ní space ṣe mọ̀ torí ọmọ tó bá máa dé ẹ̀dẹ̀ àwọn èèyàn so àti mò ń nìyẹn oní kí agent get to me ta ló fẹ́ gbé bẹ̀. <laughs> ìwọ náà kí ló tó ń sáà ní báyìí ah, ah. mo sọ pé mo fẹ́ kúrò lọ́jọ́ ẹ̀ náà mo fẹ́ move wọlé so. Ah. mo sọ pé mo fẹ́ kúrò lọ́dọ̀ mi àbí ó yẹ kí n kúrò lọ́dọ̀ mi kí n kúrò lọ sílé ọkọ mi. Oh, ó yẹ kó kó wá sílé ọkọ ẹ kí ló ṣẹlẹ̀ ó ti ń sá serious kí ló dé mo rẹ́rìn-ín òde. it's not funny it's yeah. not funny i don't know why you are laughing ọ̀rọ̀ yóò fọ́ nìyà o ó yẹ kí n kó lọ sílé ọkọ mi kí n lọ bímọ sílé ọkọ mi so wá ètò ìtẹ̀ ṣe ń wálé fún mi bí ni ṣé mo sọ pé mo ní ìdílé tuntun ni. mo sẹ́ǹkì náà làjọ ń sọ àzìmú fẹ́ gbalé fún ẹ. kí ló ṣe lé ọkọ mi o kí ló dé tí mi lè gbé ń lé ọkọ mi kí n bímọ síbẹ̀ ah I am carrying your child. kò dẹ́ ṣe hmm, ọmọ tó wà ń kó mi kò ń ṣọmọ lásán olú ọmọ ni olú ọmọ kí ni mo pè é olú ọmọ ilé bàbá ẹ̀ ló yẹ kí n bí sí so kí wá là ń sọ ilé wo lẹ̀ ń wá fún mi sí kò síbi tó yẹ kí n bí ọmọ yìí sí ju ilé bàbá ẹ̀ ilé bàbá ẹ̀ mo fẹ́ bí sí èwo ni káṣẹ́ lọ máa gbalẹ̀ síta ibo mò ń gbé tẹ́lẹ̀ ìta náà mò ń gbé náà I want to come home mo fẹ́ wá sílé ọkọ mi kí n relax kí n wá òkè kí n mọ̀ pé yes I'll be taken care of owó ní kí n ṣe máa pè tí n bá need help ah ọkọ mi o mo ṣe kinní kan mo need kó bá mi wọ ẹ̀yìn mi mo need kó bá mi wọ ẹsẹ̀ mi o. Ah. ṣọlẹ mo gẹ ẹtẹ mo gẹ ẹtẹ rẹ tí má fẹ́ parọ́ fún ẹ lọ bọ ọkọ kan tí mo fẹ́ kó rọ lẹlẹ gbogbo nǹkan tí mò ń sọ rẹ lórí tiẹ̀ ni o ó mọ ọ̀rọ̀ ẹ̀yin obìnrin at times ẹ máa ń fọ́ ni èèyàn lè ní kò ní sí wàhálà kó dìgbà máa jà nítorí ọmọ tó wà nù ẹ ìfẹ́ wàhálà fún ẹ wọn ni mo ṣe ní kó wà ń tà má wà lé o get ibi ma ok mo lè máa wà pẹ̀lú ẹ two four seven tó bá jẹ́ yẹn ló ń ṣe ẹ́. ibi kan mọ kí ló fẹ́ fa wàhálà fún mi nígbà tí mo wà lọ́dọ̀ ọkọ mi i don't understand kí ni ìwọ wà ń bẹ fún mi lè bí ọmọ yìí síta ọmọ yìí ò ń ṣọmọ tí mo lè bí síta olú ọmọ ló wà ń kún mi mi lè bí síta ah. ewo ni kinní kan ká máa wálé kiri. ṣọmọ pé ṣọmọ kò lẹ́mìí wàhálà ọmọ kan tí mò ń sọ ọ́ mi fẹ́ wàhálà fún ẹni gbogbo nǹkan tí mo sọ tó rẹ̀ mọ́. má sọ̀rọ̀ wàhálà mọ́ kò lè sí wàhálà mo ti sọ fún ẹ èmi gan mi ìfẹ́ wàhálà ẹ̀ nà ó. ẹ̀sọ́ pẹ̀lẹ́ lè jò fi ń gungi. àbọ̀nlé of course now ah, o ti ní nǹkan tó fẹ́ nìyẹn. ìgbà wo kí n ṣo fẹ́ move wà lálẹ́ yìí. mo fẹ́ move lálẹ́ yìí o ló ṣẹlẹ̀ mo máa move lálẹ́ tó bá ní ó once you are ready i'm ready èmi ti ready tó bá ti ready o. bó ṣe o fẹ́ kẹrù lálẹ́ ni why not mọ́tò tá a máa fi kẹ́rù wa ah, aṣọ mi nìkan mo ní láti kó aṣọ mélòó náà mo ní láti kó mọ àwọn kan máa ṣe shopping fún mi náà because mo ní láti ra àwọn aṣọ tó tóbi because ọmọ yìí ó máa grow dáadáa. ẹ̀sọ́ pẹ̀lẹ́ lè jò fi ń gungi ayé wọ́n bu wáyà o wọ́n tan fìtílà fún ni wọ́n tún fi kòkòdé pa àbámọ̀. tó bá kọ wájú kò dá tó kí ló ṣẹlẹ̀ tó já pep tí mo fi sínú rẹ̀. ṣé nítorí ọ̀rọ̀ pep <laughs> ṣe bí ànágbà tí mo fẹ́ lọ gbé àwọn ọmọ ẹ̀ ní school ni mo rí pé pep tọ̀dọ̀ mi ti tán so àzìyàwó àyìndé náà ṣé kí wàá lọ bẹ̀yẹ kí lọ máa ó yẹ náà mo kàn ṣáà tẹ̀ sí gbogbo. sori <laughs> pé oògùn náà sori pé orí ẹ orí ẹ o kí ló fọ́ nínú nǹkan tí mo sọ tó fi rẹ́rìn tí mò ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ tó ń sọ fún mi pé àṣìyàwó àyìndé náà ẹ̀ àṣìyàwó àyìndé náà ẹ̀ mo gbọ́dọ̀ máa jáfi kan ṣe èmi ni mo ní kó má wù ẹ̀ mọ́ fún ẹ kékeré ni ah, ah. no mò ń béèrè lọ́wọ́ ẹ̀ ni kí ló há ẹ lẹ́nu no ṣó mọ iye tí mo rà èmi tí mo ní nǹkan mi tí ìjà fúnra mi mi tí lò ó lọ jápẹ̀ fún mi ò ń lò ìwọ ọmọbìnrin ṣọ́ra ẹnu léyìí o. àyìndé kí ni gbogbo strange behaviours yìí after all àṣà ṣẹ̀ṣẹ̀ máa jọ lo nǹkan ara wa nulẹ̀ yìí So why are you taking this on personal? Nǹkan tó yẹ kó so fún mi nìyẹn. No, mo ń béèrè lọ́wọ́ ẹ ni èmi ń pep mi personal wo bó yín sọ. Àbí? Mo ń tẹ̀kọ̀ ọ̀rọ̀ pep mi ọ̀rọ̀ pep tèmi personal àbí? Ah, ah. Ṣé bájọ́ máa ń lo nǹkan ara? Ṣé mo fọwọ́ kàn pọ́n ẹ̀rí nu léyìí? náà ọmọbìnrin ṣọ́ra ẹ o mi fẹ́ ṣe nǹkan tí ò yẹ kí n because àwọn ọmọ wìrì ẹ wà ń bẹ yẹn sìn ariwo tó máa ma gbọ́ ó máa rí bí ẹni pé nǹkan nǹkan títí ṣe bàbá yìí wọn ò dẹ̀ nímọ̀ pé wọ̀ gangan ló ní ọpọlọ tó máa ń tọ́ mi. and stop all this now why to create sin out of nothing ṣàṣẹ ń lo nǹkan ara wa nulẹ̀ ni àbà. Ah, ah. èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ èmi ni ṣàṣẹ máa ń lo nǹkan ara wa nulẹ̀. of course. Àyìndé. no ṣé ẹ̀kọ́ tó yẹ sọ fún mi nìyẹn ṣọwọ́ etí mo rà no mi ti ja èmi fúnra mi ò ti ja nǹkan mi fúnra mi mi ti lò ó ti lọ bá mi ja òun bá mi lò kí ló ṣẹlẹ̀ tí bá ti ibi tí bá fi nǹkan mi sí jẹ́ kí n máa bá ń bẹ̀ ọ́ because ló jẹ́ kí n máa pariwo yìí gbogbo nǹkan yìí ó ti ó ti ó ti ń piss mi ó ti ó ti ń jọ nǹkan mi lójú mi mi ìdẹ̀fẹ́ máa nù ẹ́ kó má dàbí pé à bọ̀bọ̀ yìí kàn náà mi ó náà mi ó mọ̀ káwọn àwọn ọmọ wèrè ẹ̀ wà bẹ́ẹ̀ ń sìn ọ̀tọ̀ ọ̀tọ̀ ní kó máa pè mí. wọn ló máa ń dùn bí oyin o wa ìbẹ̀rẹ̀ fẹ́ wọn ló máa ń dùn bí oyin fẹ́ni fẹ́ni kò sóhun tó dùn tó àdúrà táwa kí ni nǹkan tó ní o ṣe fún nǹkan pàtó aṣáàlẹ́ṣẹ̀ tó ṣe alẹ́sùn tó kàṣẹ lọ́rùn kó tó di nǹkan tó fún wa di aláàlúra ẹni fúnni lápá báyìí. òun náà máa kú kó ló wẹ di mẹ́kà fọ̀sán ọgàn ọ̀la kí ni wọ́n ṣe fún kó tó dùn ní àǹsọ̀ra ẹni di bara àlùkalẹ̀ báyìí kí ló ṣe fún. mi ṣe kọ́kọ́ fún mi ṣe kọ́kọ́ fún ẹ ṣàmọ̀ pé ó ní ìwà tútù lèmi èmi ni mo bí ẹ mo dẹ̀ mọ̀ pé kì í ṣọmọkọ́mọ àmọ́ Ayíǹde yẹn náà Ayíǹde ò ní wà kí wà lọ́wọ́ Ayíǹde ò kì í ṣọmọ bẹ́ẹ̀ ọkọ mi ajá tó ti rí ni tẹ́lẹ̀ tó ń jù tó bá di nǹkan tó rí ni tó wá ń gbó tó múra àti géni jẹ àwọn tí ò bá nídìí ẹ̀ṣẹ̀ kì í ṣàdédé ṣe ó máa ní nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí mi ò kì í ṣọmọ kékeré ó máa ní tó ṣẹlẹ̀ ẹ́. ọmọ ẹkúlẹ̀ mà àǹtí mi tí ah, ẹ ń bọ̀ bí ẹ lè pè mí torí mo ti ń táàkì níjọ àbí ah, àǹtí mi kí ló ṣe yín lójú. Eh, wo wo eh, ibi tí mo rẹ kọ. wọ́n tó bá di tọ́jú àwọn ọmọ rẹ̀. okay nǹkan tó ń ṣe lọ tẹ́lẹ̀ kó tó lọ síbẹ̀ lọ parí ẹ̀ fún mi tó bá dẹ̀ ti ṣe tán kó lọ ṣe sẹ̀mú ẹ̀ fún mi ẹ̀fọ́ ni kò dẹ̀rùn sí fún mi. tí bá ti bá wọn ṣe fẹ́ máa sanwó tó ṣe wọ́n lójú fún mi. wà á máa ṣàlàyé fún ẹ níta lọ ṣe nǹkan tó fẹ́ ṣe fún mi nínú ilé. dáadáa nǹkan tó ń ṣe lọ tẹ́lẹ̀ kó tó lọ síbi tí mo rẹ̀ kíkẹ́ ń ṣe orí tọ́rọ̀ bá ti dà báyìí èèyàn fúnra rẹ̀ ló ń tún ibùjókòó ẹ̀ ṣe o táwọn àtọ̀dọ̀ fi bẹ́ẹ̀ tí wọ́n bá rí èsì kankan fún ẹ pàtó ṣé ọkọ ẹ tó bá sùn ṣé ọmọdé tó bá wà kó tó sùn kó wá jí kòkò tó kó pẹ̀lú ìpínlẹ̀ kó bí lè pé kó ṣàlàyé nǹkan tó bá ṣe fún tó bá ti ṣàlàyé fún ibi tó bá mọ̀ pé ọ̀rọ̀ ti ṣe tó ti ń kásẹ̀ àgẹ̀rẹ̀ kíkẹ́ lọ tún bẹ́ẹ̀ ṣe kádùn kó padà wọnú ìgbéyàwó ẹ̀ jọ ọkọ̀ bàjẹ́ kádùn ìgbéyàwó ẹ̀ kú mọ̀ bẹ́ẹ̀. kí lè gbọ́ tìyà o ayé mi ni nǹkan ò gbọ́dọ̀ ṣe. kódà mo ti bá a sọ lọ́sàn-án àti àárọ̀ àmọ́ kò dára. ìfẹ́ mi ni omi ni nǹkan gbọ́dọ̀ ah, ṣe. ayé mi ni nǹkan ò gbọ́dọ̀ ṣe wà á tún ṣe bẹ́ẹ̀ mi ti ṣe sọ yẹn. ìfẹ́ mi ni omi mi kò gbọ́dọ̀ mi rà. báyìí náà ó yẹ kínú ẹ̀ ti máa rùn bóyá gbà tó bí yẹn bóyá ló ṣe mí tí nǹkan tó ṣe fún tó ṣe ń dùn lọ́kàn tó ń gbóná lọ́kàn ṣùgbọ́n sìn ń mo mọ̀ wípé ìwé àti máa rùn ó dá mi lójú pé tó o bá pè é sí aṣàlàyé nǹkan tó bá ṣe fún kí ṣe gbọ́ ọ̀rọ̀ ni mo lè máa bẹ̀ẹ́ dá sí i. Eh, tó bá ti di nǹkan tó lè bá ń dá sí ọ̀rọ̀ tọkọtìyàwó ní gbogbo ìgbà eh, ìgbéyàwó yẹn ó rìnrìn àjò láti lọ forí àpáta nìyẹn eh, ìgbéyàwó yẹn ó ti fẹ́ máa níkọ̀sẹ̀ nìyẹn. lọ́jọ́ bá rọ̀ ọjọ́ máa bá mi lọ nínú ooru o ọjọ́ máa bá mi lọ ṣó máa bá mi lọ nígbà ìṣòro mi ṣó máa dúró ṣinṣin. ní gbangba ní kọ̀rọ̀ ní kọ̀rọ̀ ní gbangba. ọkọ mi ọkọ mi. ọkọ mi. kí o sọ náà straight down jẹ́ kí n sùn ah, ọkọ mi ọkọ mi ọkọ mi ọkọ mi. ìjọ mo fẹ́ rẹ ni I promise pé mi ní take much of your time please. Àwọn fẹ́ sọ àlè sọ́lọ̀ lànà òun ló jẹ́ kí n mm, sùn. Jọ̀rọ̀ òru ni èèyàn kan ò kí ń sọ́lọ̀ sùn. Mi nígbà ẹ̀ mo ti ṣẹ̀ ṣùgbọ́n mo fẹ́ bẹ̀ Àyìndé nǹkan kí nǹkan tí ò bá jẹ́ tí mo ṣe fún ẹ jọ̀ọ́ dáríjì mi jọ̀ọ́ mo fẹ́ ká padà sí ìfẹ́ wa bá ṣe ń ṣe bọ̀ ọkọ mi bó ṣe ń kanra máwọn ọmọ ẹlẹ́nijọ́ mẹ́ta yìí ó ń affect mi náà ọkọ mi. ṣé nǹkan tó fẹ́ sọ tó torí ẹ̀ jí mi ni. bẹ́ẹ̀ni. ok wọ́n ti gbọ́ mo ti dára ẹ̀jẹ̀ ṣó ti tán ṣé mo ti lè ṣe. ṣé. ìbẹ̀rẹ̀fẹ̀ wọn ló máa ń dùn bí oyin o wa. ìbẹ̀rẹ̀fẹ̀ wọ́n ló máa ń dùn bí oyin bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kò sóhun tó dùn tó eh. àdúrà táwa ń tọrọ ni ó ìpè ká bára wa kalẹ̀ kò gbọ́ tèmi kémi gbọ́ tìẹ. mọ Susan náà ó dẹ̀ mọ̀ pọ̀ mọ́ jẹ́jẹ́ ẹni pé kò kí n fa wàhálà àbí. Oh. <laughs> uh, okay. <laughs> tó ṣe ń wo Susan yìí Susan ti lóyún eh, èmi dẹ̀ ni mo lóyún náà ẹ̀. <laughs> pè jẹ́jẹ́ bẹ́ẹ̀. very good mo mọ̀ kó máa rẹ́rìn-ín mo mọ̀ ṣe é gẹ̀ bọ́ ṣé o ní nǹkan tó fẹ́ sọ lé nǹkan tí mo sọ ń sìn àbí kò dákẹ́ títí láì kó má fọ̀n mọ́. Ah, àyìndé ìwọ ló máa dákẹ́ títí láéláé ìwọ ló máa dákẹ́ títí láéláé Susanna àbí kí ló ń jẹ́ tó bá ń tàn ó jẹ́ má tanra ẹ̀ ó má jẹ́ kán fi ẹ́ pa àwọn tó ní ẹlẹ́kún wo bí àyìndé má jẹ́ kí n pariwo gbogbo nǹkan tá a ṣe ìdílé fi jó má jẹ́ kí n sọ síta o ọmọ pé game tó ń play mo mọ̀ dáadáa ó yé wọ ó dẹ̀ yé mi torí ó yé ọmọ tó ń ké ó dẹ̀ yé ìyá ẹ̀ tó ń rẹ̀tẹ̀. kíkẹ́ ọmọ ibi tó ń sọ̀rọ̀ lọ wọ ibi tó ń rí bí ẹni pé mi àti ẹjọ́ fọ̀rọ̀ sí yẹn èmi ti kọjá abẹ tipẹ́ àná ah, no no no no tipẹ́tipẹ́ mo ti kúrò ń bẹ mi sí ń bẹ mọ́ Susan ta ló lóyún inú ẹ̀ mi ni mo lóyún àwọn yóò lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán kíkẹ́ ó mọ̀ mí kò dẹ̀ mọ nǹkan tí mo control ara mi mi fẹ́ ṣinú bí no mi fẹ́ hùwà tí ò yẹ kí n wù lójú Because yìí because ọmọ alálùbáríkà ọmọ ni ní ọmọ tán kọ́ tó because tó bá jẹ́ pé àwọn ọmọ alátakàn ni wàá rí pé òun á ti dìde mọ́ ẹ á ti fún ẹ lésì ọ̀rọ̀ ẹ ó ti rí orí bí mo ṣe ń sọ̀rọ̀ nsìn tó kàn tún rọra ń fọwọ́ romance mi bíi pé ṣe lájọ dá wà <laughs> thank you i love you n <laughs> um, bá ti lé ẹ kúrò nílé yìí o ọmọ yìí ló ń bá mi sọ̀rọ̀ pé kí n má lé ẹ ó nítorí káwọn èèyàn má máa sọ pé òun lòun jẹ́ kán lé ìyá lé òun kúrò nílé dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lẹ́sẹ̀kọ́ńlì ó máa move àwọn ẹrù ẹ kúrò nínú master bedroom wa kò múfẹ̀ sí kò múfẹ̀ sínú room tó bá ti wọ̀ nínú ẹ̀ má rí yẹn bí nǹkan o torí àwọn ọmọ ẹ̀ ni wọn kì í lè wá nulẹ̀ pẹ̀lú òun tí wọn náà lè máa wà ń bẹ̀ káwọn mẹ́kàn máa wọlé kàn máa jáde ṣó ti gẹ̀ so torí ẹ̀ ni ẹ̀ Susan let's go inside. tí wọ́n gbé òkú ẹ̀ ránṣẹ́ fáwọn tó ní ẹ má mú vantage níbi tó wà o. don't touch me. kíkẹ́ ó dẹ̀ mọ̀ mí o ó mọ̀ mí dáadáa gan-an náà ó mọ̀ mo try láti respect ẹ lójú ọmọ yìí secondly mi fẹ́ kọ́ ọmọ yìí rí bí ẹni pé ṣé inú ilé tó ń bọ́ ṣe bó ṣe ni if not so máa ti nà ẹ máa nà ẹ orí ẹ á ti yí ó mọ̀ mí tí kan bẹ̀ wá máa sunkún lẹ́lẹ̀. àyìndé ṣẹ̀ṣẹ̀ ń nà mí ni wọnú ilé mo dá ẹ lójú pé kò ní wọnú ilé òkú méjì àbọ̀ náà nílé náà mí. Yeah, Hey! Àyìndé, ó ṣe ìyé mi sí pé ọpọlọ ẹ ti lọ. Suzanne tó ẹ kó ń gbé fáìlì káàkiri tẹ̀lé ẹ lọ́fíìsì ó wá dẹ tó ń lanu gbàgà tó ń pè lórúkọ. oyún tó ní inú mò ń bẹ̀rẹ̀ inú méjèèjì tó bá jẹ́ tó ń pọ̀ ní àǹfààní. ọ̀rọ̀ ọlọ́run ọba ni. Jọ̀bẹ́lẹ̀ dùmarè lónìí kó dùn kó pọ̀ kó pẹ́ lọ. Kó dùn kó pọ̀ kó pẹ́ kíá kí n wo another station. màmá má lè rìn ayé o àlọ́ba bàtà bá lọ ta ò bá sí láyé mọ́ ìgbà tá a bá lọ ta ò sí láyé mọ́ ọmọ níwòlédè ẹni ò àyè ọmọ ẹni nìyé ọmọ ẹni yéye ò àyè wọ́n ní bàlàjì yóò bá sí nílé ọmọ ní jogún ẹbú. ọlọ́run mi ò wá jọmọ alálùbáríkà fún mi ò wá ẹ́ e. ò bá rò kó tó ṣe ò bá gbé ẹ̀wò kó tó ṣe ìyá wa ní kí cartoon wò ní iwájú òṣèlú láì ṣọmọ ìkókó ènìyàn ẹlẹ́rùn ara ó yẹ ìdíje ìdíje ìdíje ṣẹ́rí gbogbo ẹ̀yìn báyìí mọ́ ìsàlẹ̀ ìdí mi báyìí gbogbo ẹ̀ ló ń ro mí gbogbo ẹsẹ̀ báyìí ló ń ro mí mo fẹ́ relax mo fẹ́ lie down bẹ́ẹ̀ dẹ̀ wọ́n pé gbogbo àwọn chairs yìí gbogbo ẹ̀ ló fún púpọ̀ mọ́ra wọn so ó yẹ ó yẹ ó yẹ ó yẹ yá. Ah! ṣé o gbádùn ṣá jọ oyún kí lo ní tó ò jẹ́ káyé sinmi náà oyún ayan oyún ìdùn oyún òfò oyún ìbànújẹ́ ṣáwa yìí kan ò lóyún sínú ni oyún wo lo ní tó ń pa àwọn èèyàn kan wá kọrin fún ẹlẹ́kùn lè lé ẹ ṣáwa nìkan gan ló máa kọ́kọ́ lóyún ni ṣáwa yìí kan ò lóyún rí. èmi kọ́ ni mo kó bá yín èmi kọ́ ni mo kó bá yín ṣé gbọ́ báyìí oyún ọmọ gidi ni mo ní ọkọ mi dẹ̀ ni mo lóyún fún oyoyoyoyoya ah! ah, ẹ bá mi mú ẹ̀yìn. Ah! Susan ah o ti wá tọ́ mi sùúrù báyìí o ti tọ́ mi sùúrù máa jẹ́ kó mọ orú èèyàn tí mo jẹ́. ọkọ mi ò olórí ẹ̀. wọ́n ti gbé lọ sí ọsibítù náà. kí ló ṣẹlẹ̀. ayé mi sorry oya dìde dìde dìde try láti dìde dìde náà ó kàn dé dúró síbẹ̀ ó dẹ̀ ń wò ó ń wò. ó ṣe kí ni.

ok báyìí eh, eh, eh, kí ló ṣẹlẹ̀ mo gbọ́ mo gbọ́. mi ì ṣe kọ́kọ́ fún un susan kí ni mo ṣe fún ẹ. kí ló ṣe fún mi. mi ì ṣe kọ́kọ́ fún un susan ò dé sọ̀rọ̀. kí ló ṣe fún un. mi ì ṣe kọ́kọ́ fún un. ok o oh, ṣe kọ́ ó ṣe kí ni. Ah. ó fọ létí. Ah. bàlàdé bá sí nílé ọmọ níjogún ẹ. <coughs> <coughs> <coughs> Kadili ayé kábímọ o lọ́wọ́ lọ́hùn ló wà ó wà. ṣé bí wọ́n ní bójú òun ò bá fọ́ á padà máa wo báyìí báyìí ní. èyí ló wá jẹ́ ń pinnu láti kúrò nílé Àyìndé nítorí ìyá méjì kò gbúdọ̀ jókòó gbẹ tí n bá padà kú sílé Àyìndé ẹjọ́ ta ló fẹ́ tọ́jú yìí. Ah, mm. ṣé Àyìndé tó ti ń pè yín lọ́mọ àlè ní kọ̀kọ̀ ìgbà wo ni onígbẹ̀yìn lọ́mọ àlè ní gbangba. ẹ má sunkún náà. <laughs> àbí Ayọ̀mídé tí mi ò fìgbà kan sọ fún pé mo lóyún òun ni mo fẹ́ kó yìí lọ bá a. ẹ̀yin máa sunkún ẹ̀gbọ́n ó kò dájú pé mo kéré ń gbà yẹn ni ṣùgbọ́n gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pátápátá gbogbo ẹ̀ mo ṣe rántí máa yẹn kọ eight one just eight two. ọ̀nà ọ̀nà ṣètà ṣètà ọmọ mi àwọn èèyàn ṣì máa ń nífẹ̀ẹ́ báyìí ṣá mẹ́yẹ̀ ti pọ̀ jù but ká má parọ́ inú jẹ̀bi o. ọmọtọ́lá ọmọtọ́lá ṣe bóbìnrin nìwọ náà. I no wonder you definitely fall in love. And you understand better. Tẹ́ kuku ni mojebi, mo jẹ̀bi. Tí n bá níná ń jó lórí omi. Ẹni mi ò kúkú mi má jẹ́ kú báyìí. Mami, mi ò gbọdọ̀ kú. Àti mo lóhùn ní jẹ́ kú, lóhùn tiẹ̀ ní jẹ́. Báwo ló ti máa ń tí mi ní kú? Agbára ìṣẹ̀dá mi kankan ní ṣe é. Èmi náà dẹ̀ sí i. Kíkẹ́ mi ìdákẹ́ mi ìkáwọ́rọ̀. Adé mi náà gún o. Mo ṣàlùwà pò tó wà yìí kí wọ́n á ní mo fẹ́ sí mímí ìdúró. Báwo gangan ibo gangan ló tún dùn ẹ̀ bẹ́ẹ̀ bá? Bẹ́ẹ̀ mi. Ah! Mummy, mummy, mummy, wọ́n ti bọ́ yín ṣe náà. Oh, mommy, Ọ̀ tí mẹ́ni kú. you wo, ẹ̀yin fúnra yín ẹ lò ògùn yín constantly Tori ká ní pé ẹ ń lò léraléra ni ó yẹ kí improvement ti wà. ẹ wo kò ń ṣe pé mi mo máa ń lo kò sí bó ṣe wò ó kí n pẹ́ dé láti bẹ̀ ṣẹ́gun mo máa ń try láti lò but to me mi rò oògùn yẹn ń ṣiṣẹ́ mi rò bẹ́ẹ̀. ṣẹ́ẹ̀rì advice tèmi máa sọ fún yín ni wípé ẹ máa lo oògùn yín lóòrèkóòrè ẹ má jẹ́ pé ẹ mò ń lọ bí iṣẹ́ o àbí nǹkan kan kó dí yín lọ́wọ́ ìgbà ẹlẹ́ tó lè gbé iṣẹ́ àwa dókítà gan yọ ṣóyè yín màá wá kọ àwọn oògùn kan fún yín mọ́ àwọn tẹ́ ń lò tẹ́lẹ̀ ẹni sùúrù mà ẹni sùúrù. ẹwọ ẹ má wọ mi ẹwọ ẹjọ ìṣàánú ẹwọ lọ bá mi wọ ọmọ yìí. ẹwọ irora yìí ti pọ̀ jù fún ẹjọ ìṣàánú mi. but madam èwo ni àdúrà tẹ̀ ń gbà ẹ ṣáà rí pé patient wà lórí ìjókòó ṣé kí n lé wọn fún yín ni ẹwọ ọkọ ẹdùn ẹjọ tó ẹ má bínú ẹjọ tó rọrọ ẹ ṣàánú ọ̀rọ̀ kídìní là ń sọ yìí ẹwọ pẹ́ǹsì tọmọ yẹn ní sìn yín owó tẹ́lẹ̀bù o ṣé ló pẹ̀lú pé kí n jọ kí n má jẹ kó òun kú mo dẹ̀ ní kẹyẹ ẹ kíndìn tèmi wò ẹni kò ṣe é lò fún. ṣé kí ẹni sùn ẹ calm down nǹkan yìí simple gan a ní kẹ wówó wá ẹ rówó a ní kẹ wá dónà kò sí lè tẹ̀ fi sílẹ̀ ok ṣé èmi ni kí n lọ sí Yaba kí n lọ wá kidney wá kọ́mọ yín lè gbádùn. ẹ dókítà ẹ wòrọ kidney là ń sọ yìí mo dẹ̀ ti ní kẹ jẹ́ kí n fún ní tèmi ẹ̀yin lẹ ní tèmi ò lè ṣe nọ́ọ̀sì ẹjọ́ bá mi bá wọn sọ̀rọ̀ ẹ jọ ọmọ mi náà sọ̀rọ̀ ẹ bí ẹ bá mi bá wọn sọ ẹ wọ ẹ ní ẹ bá mi bá wọn sọ mo tẹ̀ jẹ abẹ́rẹ́ àbóògùn náà lè fún. madam ẹ máa lọ́gbọ́n ṣe sọ ẹ máa bá wọn sọ̀rọ̀ wọn máa tẹ̀lé yín sìn ẹ máa bá wọn sọ̀rọ̀. madam ẹ wojú mi ẹ bọ́ síta ẹ bọ́ síta nurse. wọ́n wọ́n máa tẹ̀lé yín ẹ máa lọ bọ́ ṣe sọ yẹn wọ́n máa tẹ̀lé wọ́n bá wọn sọ̀rọ̀ wọ́n máa tẹ̀lé. madam ẹ̀dídẹ̀ tí má ti ṣe tán màá ní kán pè yín wọlé. ó máa tó pàbò kẹ́kọ̀ọ́. mọ́mì ẹ̀ bọ́ síta. wọ́n máa tẹ̀lé yín sí i. ẹ jọ bọ́ síta. ẹ jọ àwọn kan wà tí òye mi tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín dọ́kítọ̀ ṣé tẹ bá ti ń ṣiṣẹ́ yín ẹ máa ń dìde dájú pẹ̀lú ẹ̀ ni àbí kí ló ń ṣẹlẹ̀. ẹ wò ẹ má dà wọn lóhùn onísọlẹ́nu ni wọn ọmọ wọn ló ní kidney problem mo dẹ̀ ti sọ fún wọn kán wá owó wa káfí wá dóná owó rè wọn ò rí dóná wọn ò rí ṣé èmi ni kí n wá lọ sí Yaba àbí kí n lọ síbì kan kí n lọ wá dónà wá kára ọmọ wọn lè yá nú ẹ dá mi lóhùn. ọkọ tí mò ń béèrè náà kọlẹ ṣe ń dá mi lọ àgbàlagbà ni woman yẹn fọwọ́ sí ẹ gbọ́ bẹ́ẹ̀ yín bá wọn sọ̀rọ̀ ẹ ń sọ fún wọn pé ṣé kẹ lọ sí Yaba náà téèyàn bá ń ṣiṣẹ́ èèyàn ìyẹn ò sọ pé bóyá kéèyàn tiẹ̀ máa máa gbàlagbà yàtọ̀ sọmọ kékeré dẹ́yìn yàtọ̀ sí yẹn náà owó máa wà lọ́wọ́ wọn wọ́n dẹ̀ máa máa wò kọ́mọ wọn kú ẹ bá má bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà. ọ̀nkù kí lẹ fẹ́ kémi ṣe ń sìn. Eh, kí ni mo lè ṣe láti assist woman yẹn because mo fi pay òzùn yẹ mo fi pay òzùn yà. well tẹ bá ní any help tẹ fẹ́ render kò sí problem ṣé kárọ̀n test fún mi. mi ò mind because ìkún tẹ̀ ń fún mi láti ijọ́ iná mi mọ́ kókó so wọn eh. ṣe pé mi lọmọ kan náà mi dẹdẹ èèyàn lè máa wò kọ́mọ wọn kú tẹ́yìn bá lẹ̀ lè ṣe ẹni tọ́lọ́ ń bá rán sí èèyàn náà ló máa ń ṣèyàn lórí ọlọ́run rán mi sí wọn ni. ṣé ẹ mú nǹkan tẹ̀ sọ ẹ fẹ́ fi kidney yín like kidney yín ẹ fẹ́ fi sílẹ̀. ẹ ń tọ̀dọ̀ mi ni kò ń ṣe tọ̀dọ̀ yín mo ní anything ẹ̀gbọ́n kan tí mo sọ anything tó bá wà níkàáwọ́ mi láti assist woman yìí mo fẹ́ assist wọn. ṣé mo graffiti nǹkan tẹ́ fẹ́ ṣe ṣá. òdòdó ẹyẹ òun ni pílọ́wà mi ò òun ni jígí jígí ayé mi ò ìbẹ̀rẹ̀ fẹ́ wọ́n ló máa ń dùn bí oyin ò wá ìbẹ̀rẹ̀ fẹ́ mi ṣáà lè rí nǹkan tí ò dáa àbí nǹkan tó máa pa ẹ́ lára kí n ní ẹni kò lọ ṣe hmm? kí ló dé má jẹ́ àjòyè abáramú rẹ jẹ olóore wa lọmọkùnrin má jẹ́ àjòyè àfojú olóore gungi nǹkan tó ṣe inú ayé wa yóò máa kí ṣe kékeré láyé òde tá a wà yẹn sìn èèyàn mélòó òun ló rò wípé ó lè ṣerú ẹ̀ fún yàn wá ní kó o fẹ́ o takú mọ́ mi lọ́wọ́ kó dẹ̀ máa wo mo ti ṣèwádìí ẹ̀ dáadáa o gbogbo agbègbè tó ń gbé gbogbo àwọn tí mo rí pé wọ́n mọ̀ tí wọ́n mọ̀ délédúlé tó mọ̀ dojúdojú ó ṣèwádìí ẹ̀ lẹ́nu wọn in fact ìròyìn tí mo gbọ́ nípa ẹ̀ ó jẹ́ nǹkan tó dùn mọ́ mi nínú ìròyìn ẹ̀ tán fún mi ó wù mí bíi kó jẹ́ àná mi wọ́n lọ́mọ tútù ni wọ́n ní kì í ṣe wàhálà wọ́n ní tí wọ́n bá bu omi sí lẹ́nu tó bá sọ fún pé kó jókòó bẹ́ẹ̀ ń bọ̀ pé ibẹ̀ lèèyàn máa dé bá omi yẹn kó tún wá máa wò ó ó níṣẹ́ gidi ọlọ́run tún bless ẹ̀ kó tún lówó ṣé òtòṣì wa ni káwa la wá fẹ́ bá dọ̀rẹ́ ni ṣé òtòṣì ni kí wá ni mo fẹ́ bá ṣàánú mi ò dé jọ. mọ̀mí ṣé nítorí pé ó ṣe wá lóore lẹ ṣe fẹ́ kí n fẹ́. kíkẹ́ lọmọ ó tó torí o pápá tó lọ tó o bá fẹ́ wọ ọkùnrin ọkùnrin ẹ máa balẹ̀ ẹbí kan máa ní fọkànbalẹ̀ máa ní dùn ún ṣé màá rí nǹkan tí ó dáa kí n níyẹn gangan ní kò ṣe ní ìṣáà rí lókè ní kò wá ọwọ́ bọ̀ wọ́n sì bọ̀ ọkùnrin ò dẹ̀ jù ìrọ̀rùn ẹ náà mi o. Ìbẹ̀rẹ̀fẹ̀ wọ́n ló máa dùn bí oyin o. Ìbẹ̀rẹ̀fẹ̀ wọ́n ló máa dùn bí oyin bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni o. Yeah, bye. ṣé o náà ń tọ́jú ẹ ṣé kò fi síbì kan. kò fi síbì kan ń dẹ̀. ṣàlàáfíà ni mo bẹ́ẹ̀ méjì. àlàáfíà ni mo mi kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ mu. wọ́n dé ṣé wo ló yẹ kó máa sọ̀rọ̀ àbẹ́ mi. ẹ ń bọ ìgbà tó bèrè ṣé bẹ́ẹ̀ mi á dẹ̀ bèrè fúnra mi èmi ṣàlọ́ mọ màmá kí lẹ fẹ́ jẹ jàre. mi ò tiẹ̀ jẹ́ mi ò mú nǹkan kan èyíkéyìí tó bá wù kó bèrè lọ́mí nílẹ̀ méjì mi ìbá tó ń jẹ wá. kí ló ṣẹlẹ̀ mú mi. ìjà ni mo wá bẹ̀rẹ̀ méjì jà but èsì yín ni ló máa jẹ́ kí n mọ̀ bóyá jà la jà àbí ọ̀rẹ́ la ṣe. ẹ jọ mr and mrs kí ló dé kí ló ṣẹlẹ̀. bọ̀ mọ́ mi nǹkan tẹ́ ẹ̀ ń tẹ̀ láti sọ òye wa kí ló ṣẹlẹ̀ gangan ẹ ti ń sound serious. kò yé yín tá a bá ní kàkà ń sìn ó ti lé lọ́dún méjì tẹ́ méjì ti ṣègbéyàwó so kí ló dá yín dúró báyìí náà ó yẹ kí n ti máa báyìí náà sọmọ kejì káti wàá ní bóyá yẹn máa wà bí ọmọ oṣù mẹ́fà sí méjì kò tí ì sí kankan kí ló dé kí ló ṣẹlẹ̀ kí lẹ̀ dá mi dúró fún. ọ. Oh. mọ́mí nǹkan tó ṣẹlẹ̀ ni pé. Mm. ṣé wọn náà béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ ah, èmi náà ń bá wíìnà wà dẹ̀ jẹ́ kí n dá wọn lóhùn. ẹ ẹ méjì náà mo bá sọ̀rọ̀ so èyíkéyìí inú yẹn ṣáà ti fún mi lésì. ẹ ẹ mọ́mí tí mi bá ti ní parọ́ fún yín kò sí nǹkan tó ń ṣe ẹnìkan nù èmi àti ìyàwó mi akọ̀ǹdíṣáì náà ni pé ká ṣe lálákọ̀wé ẹ mọ̀ tá a bá ti bímọ ń sìn àwọn ọmọ màmá disturb wa ní ráàyè máa gbéra wa jáde ká máa ṣeré so àwa ní pé ká tiẹ̀ ṣe fàájì bóyá bíi two three years so láfítà yẹn á dẹ̀ bímọ so we good. èmi ò fẹ́ yẹn èmi ò fẹ́ yẹn èmi ò fẹ́ o ti ń pẹ́ ju tọ̀dọ̀ tèmi wo ṣe rí nǹkan tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ tètè ṣe pàápàá bó ṣe mẹ́rin lẹ́bí fún mi bó ṣe márùn kí ló dé ẹ jẹ́ kébì máa bá wọn yìí. fẹ́rọ̀gù ọmọ mẹ́rin. ẹ kí ló dé ṣé mo complain ni ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ẹ bí wọn fún mi ẹ dà wọn lù mí lára tẹ́ ẹ bá gbọ́ tí bá complain báyìí bó ṣe ọlọ́pàá kẹ́ ẹ fi gbé mi. <laughs> ok a ti gbọ́ kò sí wàhálà no problem kí lè fẹ́ jẹ́ ń sìn máa jẹ́ ń mi mi ti sọ because ẹbẹ ni pé méjì ẹ mú ọ̀rọ̀ mi bí ẹni pé n tó ń dùn mí rárá ẹ ti ọ̀rọ̀ àwọn ọdẹ lẹba mi fi ṣe. mo máa ti gbọ́ ṣé fẹ́ kí n mú wọlé lójú yín ni. mi ò máa ń di o tó bá jẹ́ wípé ló ń dìlé o kí ló dé. fún mi ẹjọ́ kí lẹ fẹ́ jẹ jẹ lọ bá ń ṣe àbóhùn lẹ fẹ́ kó ṣe. ẹ jẹun jẹun o fẹ́ wò ṣé òní dìde kékeré lọ fúnra mi. ó yà sí rẹ rẹ rẹ lọ fún mi ṣé childhood friend mi ni ẹ. sure sure. o ò dẹ̀ lè dà mí. sure lóṣèlú. àwọn nǹkan kan rú mi lójú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí mo dẹ̀ mọ̀ pé wọ́n nìkan o lè tan ìmọ́lẹ̀ sí. kí ni kí ló ṣẹlẹ̀ kí ni ìbọn náà. kí ni iṣẹ́ tí oògùn yẹn ṣe. proviron lè lé ibo ló rẹ̀ má fi question béèrè question lọ́wọ́ mi kí ni iṣẹ́ gangan tí oògùn yẹn ṣe. oògùn low sperm count lélẹ́yìn náà. low sperm count. sure mo are very sure about this. Hmm. kí ló ṣẹlẹ̀. ọkọ mi ló ń lo oògùn yìí mo dẹ̀ ṣàkíyèsí pé tó bá fẹ́ lò ó máa ń yọ̀ lò ní kódà gan nínú àwọn empty packs ẹ̀ ni mo ti yọ àwọn ilé wa. wáyé pọ́kọ ẹ ló ń lo oògùn yìí bí ṣe ń wo yìí oògùn ẹ̀ta tó lè dọmọ lélẹ́yìí ṣé wà ókè ṣá kí ló ṣe ẹ ní sùúrù wá náà ní sùúrù náà ah, ọ̀rẹ́ òye mi rárá o. I will love you forever olómi dákun gbọ́ tèmi o kí lè gbọ́ tìyẹ́ o ayé mi ni nǹkan ò gbọ́dọ̀ ṣe é. tẹ́gùn ìgbẹ́ pẹ̀lú. kí ló ṣẹlẹ̀. Àyìndé Àyìndé oògùn tó máa ń yọ́ lò ní gbogbo ìgbà iṣẹ́ kí ló ń ṣe. kò síṣẹ́ kan pè mí kàn ń lò fún. Àyìndé má wulẹ̀ làágùn jìnnà kó kọ́kọ́ gé ẹ wẹ́lẹ́wẹ́lẹ́ kó wá dáná sun ẹ kó jó búrúbúrú torí ò dáa ah! àyídé láti jọ ọjọ́ ẹ̀ ò wá ń dà mí láàmú mo ń mú agbó káàkiri scan wo ni mi ò tí yàtọ̀ ìyá oníyà tí ò tún mọ nǹkan pa ẹ ó tún sáré kiri pé ká lè rọmọ bí láì mọ̀ pé o ní loose web count. Ah, Àyìndé inú níkà Àyìndé ìwọ gọ̀gọ̀ ló ń pè láìdá tó kó sínú àwọn ènìyàn tó sọ wọ́n dá láìdá tí àwọn aláìmọ̀kan bá máa wí wọ́n níyàwó ẹ̀ ti ṣẹ́yún ṣẹ́yún nígbà tó wà lọ́mọge láìmọ̀ pé ìyá tí mi ò mọ́ tí mi ò mẹ́sẹ̀. Yeah tí mò ń bọ̀ tí mi fẹ́ kó tú síta. Ọkọ tó ń fẹ́ kún ojoojúmọ́ fẹ́ mi fún ara mi ní kọ̀rọ̀. Àṣírí ọ̀hún ló ti mọ̀ yìí. Mo mọ̀ pé mo ṣe é ọkàn wáyé inú ẹ kò dáríjì mi. màmá má sọ fún ẹ ni pàmísílẹ̀ má pa mí síta torí mo mọ̀ pé tí n bá sọ fún ẹ ó ṣeé ṣe kó fẹ́ fi mí sílẹ̀ ìyàwó ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti fi torí nǹkan yìí bẹ́ẹ̀ dẹ fẹ́ kí wọ́n náà lọ. Àyìndé ah, mo máa lọ kò sígbà tí ẹlẹ́kẹta ò ní lọ Àyìndé ṣo fẹ́ báyé mi jẹ ni Àyìndé ṣo fẹ́ sọ mí di ejò tó kọjá lórí àpáta tí ò ní pa rárá Àyìndé ah, no no no ah, no. ayé mi ni ikọ̀ ò gbọ́dọ̀ dé. Àyìndé ọ̀rọ̀ mi rárá. Ayé mi ni ikọ̀ ò gbọ́dọ̀ ṣe. Ìfẹ́ mi ni omi ni ò gbọ́dọ̀ mi rárá. Okay. All right. Ní gbangba ní kọ̀rọ̀ o, ní kọ̀rọ̀ ní gbangba o, dé o máa ní dójú tì mí o. Ayé mi o, àfẹ́. Ìbẹ̀rẹ̀ fẹ́, wọ́n ló máa ń dùn bí oyin ó ga fún ẹ o àjọ àánú ilé o dẹ̀ sẹ́ńdì owó sáwọn àna ẹ méjèèjì ò sọ fún mi anyway mọ́mí àti Lára ti dúpẹ́ o. Hmm. mọ́mí ṣá jọ kí ló máa ń ṣe wọ́n náà èló ni mo sẹ́ǹsì wọn tó ń sọ fún ẹ hmm. èèyàn kan tí ẹ ń lè ṣe nǹkan fáwọn wọn máa jẹ́ kó mọ̀ ṣáà ni. Hmm, tẹ́lẹ̀ nǹkan. tí ẹ̀rántí pé ó ní nǹkan kan ti fẹ́ sọ. yeah babe. Uh, bọ̀bọ̀ tí ó gba nọ́mbà ẹ̀ lọ́jọ́ ta lọ ra nǹkan ní eh, orúkọ idiot ni supermarket ìwà tí mo fi gbàgbé fóònù mi tó <laughs> tó wáyàwó <laughs> ṣé ríra ni àbí kí ló ṣẹlẹ̀. náà mi ò rí mi ò rí ọkàn ń wò pé ṣé wàá tiẹ̀ ṣe máa ń communicate bẹ́ẹ̀ máa ń sọ̀rọ̀. <laughs> èmi ẹ̀yin ló fọ́ ni kí ni business èmi àti ẹ̀tì máa fi wá save náà mi ti ẹ̀ mọ̀ bóyá mo tilẹ̀ save tán bẹ̀. kíkẹ́ sori àwọn àgbà wọ́n bọ̀ wọ́n ní pé ẹni tí ẹ̀gún bá gún lẹ́sẹ̀ wọn ló máa ń ṣe láńkáláńká tá lábẹ́ lọ. àbò olówe. àwọn náà lọ́dẹ̀ túnbọ̀ tán ni pé ẹ̀wàkúwà lèèyàn máa ń wá nǹkan tó bá sọnù torí èèyàn mọ ibi téèyàn ti lè rí i ṣe mọ̀ pé àwa là ń wá nǹkan téèyàn bá dẹ̀ wá nǹkan ní èèyàn èèyàn èèyàn máa ṣe àwọn sùúrù kankan kéèyàn lè rí nǹkan téèyàn wá yẹn aboget a lè sọ tó bá fún bọ̀bọ̀ ẹ̀ ní try ìsìn oget ó possible kó jẹ́ pé oyún lè jáde látara ẹ̀ o ti kẹ́ nǹkan tí mò ń try láti sọ nìyẹn. Àyìndé tell me you are joking. joking. Yeah. Pike, I love you. But we just have to do this to keep our marriage. Tí o bá sọ ọmọ ọ̀tọ̀ ní nǹkan táwọn èèyàn máa ma sọ. Èmi dẹ̀ ni àwọn kùdìẹ̀kudiẹ kọ̀ọ̀kan wà lára mi lórí ọ̀rọ̀ ọlọ́mọdé yìí. Òdẹ̀jọ́ torí Ọlọ́run ṣe lè fún mi. Ṣàánú mi. Kọ̀ọ̀kan tí ẹ bímọ kò ń ṣe pé ó yìí sì fẹ́mi náà láti ní kíní kíyàwó mi máa lọ sọ́dọ̀ ọkùnrin kan kò ń ṣe nǹkan tó yìí sì fẹ́mi fúnra mi náà kíkẹ́ mo mo ń promise ẹ pé nǹkan tí mò ń sọ yìí kò sẹ́ni kankan tó máa bọ̀ sí tó bá dẹ̀ bímọ náà mo máa tọ́jú àwọn ọmọ yìí títí dọjọ́ kú mi ni jọ́ torí ọlọ́run ṣe lè fún mi náà àyìndé kí ló ń sọ lẹ́nu tó ń dùn. èmi èmi kíkẹ́ lọmọ tó fẹ́ níṣu lọ́kà how do you expect me to stoop morally low níwájú idiot yẹn àyìndé you must be joking tell me you are joking. I'm not joking. Torí Ọlọ́run, you just have to do this for me, please love you. wọ́n fúnra ẹ̀ náà mọ̀ kò ń ṣe pé easy fẹ́mi fúnra mi láti ní kí ni kí ìyàwó mi lọ máa bọ́kùnrin mi wọ́n ibì kan lọ́mọ ti máa wá káwọn èèyàn tó máa sọ nǹkan tí ò yẹ kó máa sọ kò fi lóyún náà ni tó bá lè ti lóyún ó ti tán. and they just ruined my mood I'm disappointed. ilé gba ẹni gba ẹrun o òdòdó mi o gbà mí nígbà òjò hmm. ilé gbà ẹ́ nígbà ẹ̀rùn o. ìgbà tí wàhálà yìí dé pọ̀ lórí ọ̀rọ̀ yẹn àtọ́lá ìfẹ́ tí mo ní sí àyìndé bẹ́ẹ̀ lọ́rọ̀ tí mọ́mí máa ń sọ wípé oore lóore ń wọ́tọ̀. Ah! mo padà ṣe fẹ́nú Àyìndé láì mọ̀ wípé àṣìṣe ńlá gbáà ni mo ṣe màmá màmá ṣe ooo mo ṣe tán ó dáa pọ̀. ẹ wò ó mọ́mí mi ò lè blame fún nǹkan tẹ́ ṣe o èmi ò lè blame yẹn rárá ah, torí nǹkan tẹ́ ṣe ẹ fẹ́ kí ọ̀rọ̀ yẹn dàbí òjò tó kọjá lórí àpáta ni tí kò ní pa bọ́dẹ ló máa tara abiyamọ ló máa tara ọmọ náà mo lè blame yín o mo lè blame yín wọn mi ẹ má sunkún mọ́ náà. tọ́lọ́run bá kọ wípé ẹ máa padà rí bàbá yín ó ti di dandan. gbọ́ tẹnu ọ̀gá tó máa nẹ́yìn ọ̀gá ń pàtó. Hmm. I'm sorry. ọmọ tọ́lá ṣebí ọgbọ́n ọlọ́gbọ́n báyìí lèèyàn fi ń kọ́gbọ́n ẹ̀yin ọmọ mi ẹ wò kò sí irú ìfẹ́kífẹ́ tí ẹ lè ní síyàn àbí oore kóore tí wọ́n lè ṣe fún yín. Ah! ẹ má ẹ̀fà tí àwọn sacrifices kan tí etí kẹta ò gbọ́dọ̀ bá yín gbọ́ nítorí iwájú làbámọ̀ máa ń wà. mọ́mí ṣẹ́rí gbogbo bí tẹ̀sọ̀ ọdẹ àbí tẹ̀sọ̀ ọdẹ gbogbo ẹ̀ ló yé màtá tì mí o mo ṣẹ̀ṣẹ̀ yé mi sí i ni I'm sorry mommy you don't need to be. ẹ̀yin kúkú lọ́kọ mi ẹ̀yin lọ́kọ mi mo wá gbà ládùúrà ìgbé ẹ máa dàgbà ẹ máa dògbó gbogbo nǹkan tí ẹ nílò á ṣètọ́jú mi ọlọ́run á pèsè ẹ̀ fún yín ikú tó dẹ̀ ń yájú pa ènìyàn ó ní gbà mí lọ́wọ́ yín. ẹni tó ní ò gbọ́dọ̀ ní á. ayé ẹni ni omi mi kò gbọ́dọ̀ mi rárá. lóyún o wa. Ìbẹ̀rẹ̀fẹ̀ wọ́n ló máa ń dùn bí oyin bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ooo sóhun tó dùn tó ooo. Àdúrà táwa ń tọrọ ni o ìpè ká bára wa kalẹ̀ ó gbọ́ tèmi kémi gbọ́ tìẹ èṣù onílé àwa o.